sẹ́ni dọ́tà. a lè pe tó bá ti tẹ́tí bẹ́ẹ̀ ní bára kẹta àti abẹ́lódú kí gbogbo ẹni tó bá tà sábà kọ́mọkọ̀ọ̀kan bá dà ní ẹ̀sìn. ọmọ àti ìwé ọkọ̀ tó ju owó náà nítorí owó tó tún padà wá láti pé ọjà padà fáwọn torí rà rẹ tó fi gbowó yìí àwọn. àwọn ọ̀rá mọ́ torí ẹ̀ gbogbo ń tẹ́ǹbà ń tà tó bá ní ayẹ tó ní àléébù ẹ ṣàlàyé rẹ̀ sẹ́ni tí ọ̀rá lọ́dọ̀ ni ẹ mà irú nǹkan yóò lára tó fẹ́ rà àti pé bó ti ṣe wà nǹkan lẹ́sẹ̀ tà fún kọ́mọ́bà ńgbà tó bá rà tán yóò tún padà bí ọjà ń padà fún torí ẹ ẹ fi hàn án ẹ ṣàlàyé rẹ fún haram òun náà ní ká gbé àlébù ọjà tí ẹ fẹ́ tà kẹgbẹ pamọ́ ìsìláàmù kò fara ọ wá nínú ẹgbà wọrọ láti ọ̀dọ̀ Uqba ibn Amir radiyallahu anhu عن النبي صلى الله عليه وآله وسلم قال قلنا أقوى أسد النبي صلى الله عليه وسلم ولا نبي صلك المسلم أخو المسلم ولا يحل لمسلم باع من أخيه بيعا باع من أخيه بيعا فيه عيب إلا بينه له رواه أحمد وأبو داود والحاكم مسلمين وما يا مسلمين يوم قطة مسلمين قطة وجاكا fún ní ọmọ ìyá rẹ̀ ní ọjà tó ṣe pé àléébù bẹ lára rẹ̀ láì jẹ́ kó sàlàyé àléébù yẹn fún ọmọ ìyá rẹ̀ kọ́tọ́jú ọ kọ́nà pálébù bẹ lára ọjà tó ta fún yàn kọ́ ọ wá kùnà láti sàlàyé àléébù yẹn fún nítorí pé tó o ṣe bẹ́ẹ̀ o ti jàǹbá rẹ̀ alálùkò ọmọ kọ́ ìyá nínú náà. kọ́ mọ́sálàyé irú àléébù eléyìí tó wà lára ọjà tó ta fún nítorí kọ́ máa yá rẹ̀ nínú ẹ̀sìn Islam torí ẹ̀ tó bá ṣe pé nǹkan tẹ́ ń ta yìí ó jẹ́ oúnjẹ jíjẹ ẹ wá pa àwọn kan ti pàtẹ ẹ wọ́n ti àpèjúwe fẹ́ni ike tẹ́ ń ta yìí ó èèyàn ní sábà máa kó ń dáwó òun lẹ̀lé lórí ẹjọ́ ọjọ́ ike ìfẹ́ ti ṣàpèjúwe o bó ti ṣe rí náà ní gbogbo yòókù tó fẹ́ gbowó lórí rẹ̀ rí ẹ mẹ́jẹ kọjá sí wípé eléyìí tẹ́ ti ṣàpèjúwe lọ́tà àwọn yòókù wọn ò dá bí ti wulẹ̀ ó kéré ma kọ̀tọ́ kórí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ mẹ́yìn iná ní ń sá fún un yóò fi hàn àwọn èèyàn pé títọ́ ń tàkó òsì kan nínú rẹ̀ tó ti pé àwọn wà láìjẹ́ kó ti gbó ṣùgbọ́n nígbà tí wọ́n bá rà á tó bá gbé lọ àbí iṣu tí wọ́n bá ń jẹ èyí tó máa ń jẹ lẹ́nu lọ́wọ́ pé kò gbó ìtàkùtà lẹ́ta fún owó tó dá lẹ́ta ọ̀pọ̀ ẹ̀ máa yẹ wọn tó bá pàtẹ fún àwọn ètò òkò lókè àwọn ètò tóbi dáadáa ni àwọn mísímísí wọn bẹ ń sàlẹ̀ wọ́n sì fẹ́ tàǹtà ọwọ́ kan tani tọ́ra tó ń bá débi rẹ̀ sí máa ń bi wọ́n lérè pé kẹ́bí gbogbo oṣù yìí ti ṣe rí nì ó ní bẹ́ẹ̀ ni látòkè tó fi dé lẹ́gbàá bó ti ṣe rí nù bá tó ti ṣe pé nípa àlóòótọ́ kìí ṣe bẹ́ẹ̀ lórí táwọn bá ti wá bẹ̀rẹ̀ sí ní tu ẹ bẹ̀rẹ̀ sí ní tu ètò yìí tọ́lá ti kó ọ̀wọ́ bí ogún bí ọgbọ̀n eléyìí tí wọ́n fi yípo rẹ̀ lágbọ̀n òkè táwa kan wọn ti sàlẹ̀ lábábá wọn kéékèèké nísínísín àwọn oníṣẹ́ ọmọ wọn sọ pé à ẹni láwọn ètò òtóbi bíi táwọn àkọ́kọ́ ń bẹ sẹ́nu pípa wá ní olúwa ọ̀dà dọ́gba ó tó má dà pọ̀ wọ́n dọ́gba nígbà tẹ́yìn sọ ike bó ti ṣe rí nù látòkè délẹ́pàá àwọn ẹ̀rọ amọ́gbà tí wọ́n mọ̀ tó gbogbo ìṣẹ̀rọ anáàrùn lórí pé bí gbogbo ẹ tó rí nù pátá wọn bá láwọn kó sọ́kọ̀ wọ́n padà wá hàn pé ìtàkùtà lẹ́tà fáwọn tí wọ́n bá ti ẹ̀ dá padà ní yorùbá lẹ́bù wọ́n lè máa bùn yín lépè ńbẹ́ wọn wọ́n máa sọ pé ọjọ́ òkúta lẹ́tà owó pẹ̀lẹ́ gbà nítorí pé ìtàkùtà lẹ́tà fáwọn bẹ́ẹ̀ ti ti sọ pé gbogbo ẹ̀rí látòkè délẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn ò tí ì rìn jìnnà sáàkiri ti tó torí ẹ̀ ìjẹ́ báńtà fáwọn èèyàn sálẹ̀bù bá ń bẹ́ńbẹ́ ẹjẹ́ fún wọn mà ẹ̀ ń ta epo fún wa eléyìí tá a máa dà sí mọ́tò wa tọ epo yìí ó ti tó bí ẹ̀ mẹ́ta mẹ́rin tí wọ́n rà á láàárọ̀ yìí tí wọ́n ti padà wá ìgbéró epo wọlé ẹ̀ta fáwọn gbogbo àwọn ẹ̀rọ táwọn da epo yìí sí yìí ṣe ti mọ́tò ni yìí ṣe kálukú pọ̀ ni. ìṣe tẹ̀rọ tá a rì mọ́lẹ̀ tá a fi ṣiṣẹ́ ni ní kí á tó kọ níyì tó tóbi tá a dàpọ̀ sí lára àwọn ẹ̀rọ yìí tututu làwọn ẹ̀rọ yìí ń ṣe tí èsì pomi lẹ́ta lẹ́kọ fún wa njẹ́ yìí sì máa ní sómi nínú epo tẹ́ta fún wa ṣùgbọ́n epo yìí ń jẹ́ kí ẹ̀rọ máa gbogbo ẹni tó bá ti wá fẹ́ rà lẹ́yìn tí àléébù yìí ti hàn sẹ́yìn náà wọn o epo epo tí wọn mú kẹrọ rẹ ọmọ ni tọba mọ kọ ọrà bẹ́ẹ̀ kọrà òní sínú náà wá padà wá lọbẹrẹ sí ní kó fún yín àbí ní tọrọ pípẹ tó wọn padà fọ epo yín rè kò ní rí náà ni ìgbé tí àmàlà yìí kó gbéra wọ́n jẹ́ ṣe pé kò ní rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ rẹ̀ ọ̀pọ̀ kọjá sísọ ọ̀pọ̀ kọjá sísọ débi pé àfi bí ẹ̀kọ́ ọ̀rọ̀ tí wọ́n máa bẹ́ẹ̀ ṣe ń sì gbà kọ́ tí à ń fi ń kọ́ lọ́nà tí ò ní wọ́n bá máa tutù wọn lọ́wọ́ bí ẹ̀kọ́ mú mu. àwọn wà rà bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn ṣàlàyé fún wa àmàlàdá àrò láàárọ̀ yí wa lọ́wọ́ ẹ̀kọ́ gan-an la fẹ́ ṣàfihàn lórúkọ àmàlà tó bá ti yé wọn bẹ́ẹ̀ wọ́n bá rà ẹ̀ ní wàhálà kankan. mọ́tò tẹ́tẹ́ tà fún wa níta tó kú bọ̀ ọ̀ndẹ́ lójú máa ṣá ọlọ́ mọ́tò yìí asínú rẹ̀ arípàgà rẹ̀ máa ṣá ọlọ́. wọ́n ti ẹ́ńjìn wọn fi hàn wá ṣùgbọ́n náà gbàgbé láti mọ́tò ààrẹ ti mọ́tò ìgbà tí a gbé mọ́tò lọ tí jẹ́ ike abẹ́ tó nǹkan kan ṣe lábẹ́ rẹ̀ ìgbà tí bàbá mẹ́kù táwọn gbójú sí abẹ́ mọ́tò wọ́n á ní sẹ́ra mọ́tò yìí ni àbí wọ́n yín a ní rírà lára ah, mọ́tò yìí kí ló dé wọ́n ní gbogbo ìsàlẹ̀ rẹ̀ ti jẹrà kọ́lá bẹ ẹ̀rú ń bà wọn kọ́mọ́jẹ́ pé lórí ìrìn lẹ́wà ńjọ́ kan tí wọ́n tó ti dá sí méjì sẹ́wí àjẹpẹ́ àlébù yẹn ẹ̀yin tẹ́ ta mọ́tò ẹ̀ mọ́ dáadáa nítorí pé kò a gbé mọ́tò lọ káwá pé ní ìsàlẹ̀ mọ́tò ti dógùn tó bẹ́ẹ̀ nígbà tí èsì pé ní òkun ọkọ̀ jàmbá lẹ́ta fún wa àlékún bẹ́ńbẹ́ tọ́jà burata tẹ́ ma ẹ sì takakuta fún wa kọ́tọ́kọ́rí bẹ́ẹ̀. ẹ̀yin ń agbádáta ẹ sì ṣiṣẹ́ sí lóríṣiríṣi ẹni tí kálukọ́ wá wo èyí tó bá wù láti rà pẹ̀lú rúṣẹ́ tẹ́ ṣe sí. àwọn ń bí léèrè wọ́n sọ pé agbádáta ẹ̀ta fún wa yìí iṣẹ́ tí wọ́n ṣe sí lára yìí tí òwú tẹ́ fi ṣiṣẹ́ sí lára kìí ṣe tí máa gbọ́ wọ́n ní rárárárá ẹ máa lọ lọ ní sànẹ́bẹ̀rẹ̀ iṣẹ́ ìjẹ́ kò ní kò ní kò ní pàwọ̀dà ní ti wùlọ kiri mà kò ní bọ́ fífa ẹ̀yọ̀ kan lọ́ba kó lọ́ba kó lọ́ba tẹ̀yìn ta lóbi hàn pé kí ni òwúrọ̀ dáradá inú wọn fi ti sẹ́sùn lára eléyìí àlébù ni irú rẹ̀ pọ̀ nínú káràkátà eléyìí táwọn èèyàn ń ṣe irú rẹ̀ pọ̀ nínú gbogbo àwọn ìdáhùn èèyàn gbé síta tán láwọn fẹ́ tà ó rẹ̀ máa fura nǹkan míì wọn sọ pé àwọn fẹ́ tà àti nítorí pé ó fẹ́ tẹ̀ sẹ́lòmíì lọ́wọ́ ìdí nu tó a ti sọ pé àwọn fẹ́ tà bọ́bá jẹ́ ẹ̀rọ ni ó ti di dákúdájú bíi mọ́tò bíi ẹ̀rọ alùpùpù àbẹ́rẹ́ ọ̀tá àbí ṣiṣẹ́ nítorí pé ó ti di dákúdájú o. wọ́n wẹ́ ní táwọn fẹ́ tẹ̀sí lọ́wọ́ torí ẹ̀ wọ́n sọ̀tẹ́ wọ́n tẹ ní sàgbẹ̀ lójú yóyò tẹ́tí sẹ́yìn bá rí ẹ̀yin náà fẹ́ kán lùkọ́ ẹ fẹ́ rà wọ́n sára wò kọ́ kábàámà ó kì rẹ̀ ní tọ́ba tí wọ́n rà bá rí pé fọ́nkọ́ ọ̀dà rárá àlébù bẹ́ńbẹ́ irú má ṣe ta fún mùsùlùmí ọmọ ayá rẹ lájẹ́ jẹ́ pọ̀ ṣàlàyé fún un. anabi sallallahu àríwá rẹ̀ sẹ́lẹ̀ wọ́n ní alimuslimu akulumuslim wala yaxillu limuslimin baa min akhihi bay'an fihi caybun illa bayyana illa bayyana huula mùsùlùmí ọmọ ayá mùsùlùmí ni o kọtọ sí mùsùlùmí kọta nǹkan kan fọmọ ayá rẹ. mùsùlùmí ní nǹkan tó ti pálébù kan bẹ lára rẹ̀ láì jẹ́ kó sàlàyé àlébù ọ̀dà nínú káràkátà mùsùlùmí nìkan kọ́ ni mùsùlùmí ń tajà fún mùsùlùmí ń tajà fún mùsùlùmí ó ń tajà fẹ́ni tí ò ṣe mùsùlùmí mùsùlùmí rajà lọ́dọ̀ mùsùlùmí ó lọ́dọ̀ ẹni tí ò ṣe mùsùlùmí torí pé ńgbà tó lọ ẹlẹ́dàá tó ṣe káràkátà lẹ́tọ̀ọ́ wà á lọ́wọ́ ọ̀hún lẹ́yìn àwọn àmọ́ Allahu ṣe káràkátà lẹ́tọ̀ ṣùgbọ́n tọwọ́ èlé ó ṣe léèwọ̀ olóyè ẹlẹ́dàá àwọn ọ̀sẹ̀ wípé mùsùlùmí o kò gbọ́dọ̀ rájà lọ́dọ̀ ẹnìkan àfi mùsùlùmí kò sì gbọ́dọ̀ tajà fẹ́nìkan àfi mùsùlùmí kò síbi tó lu àti sọ bẹ́ẹ̀ olóyè ti sọ wípé ọ̀gbọ́dọ̀ rájà lọ́dọ̀ ẹnìkan àfi lọ́dọ̀ mùsùlùmí rárá ọ̀sọ́kọ̀ ọ̀gbọ́dọ̀ ta fẹ́nìkan àfi mùsùlùmí tọ́ba ẹ̀ka àwùjọ wa ògèdè mùsùlùmí lọ́wọ́ àmbẹ̀ àdìsí ọba wa wí tẹni tí ń ta àtẹni tí ń rà àlùdíwá sí àwùjọ wa mùsùlùmí àtẹni tí ń ṣe mùsùlùmí lọ́wọ́ àmbẹ̀ bẹ́ẹ̀ ni dárúkọ pé mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni torí di eléyìí kọ̀tọ́ sí mùsùlùmí láti ta nǹkan fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ní nǹkan tó ṣe pálí ibu bẹ́ẹ̀ láì ọjáde níjáde ìsọwọ́pọ̀ torí pé láwùjọ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ló máa ń pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé ẹni tí kìí ṣe mùsùlùmí náà lè sí ńbẹ̀ ìsìláàmù tẹ́sí rí kò fẹ́ àyè gbà wọ́n láti jàǹbá ẹnìkan torí pé kìí bá ṣe mùsùlùmí ìsìláàmù kò fẹ́ àyè jàǹbá sílẹ̀ lọ́sí kó tó bá jàǹbá mùsùlùmí ẹ̀ṣẹ̀ tó wà ńbẹ̀ pọ̀ ó kú àyà ó di èsì ọgbà lẹ́sẹ̀ lọ tó bá ti pẹ́ ní tí èsè mùsùlùmí lọ bá jàǹbá torí akramakumullah kọ̀tọ́ kọ́ tajà kọ́là kó ṣe sẹ́ni tí kìí ṣe mùsùlùmí lọ́jà tó ṣe kó ọmọ yìí pé àlékún bẹ́ńbẹ́ láì jẹ́ kó ṣàlàyé rẹ̀ torí pé lẹ́yìn náà ń bẹ nínú kàtà nínú kàtà ń tún polongo ẹ̀sìn Islam báwọn mùsùlùmí wọn kì í jàǹbá nígbà fẹ́ ra yìí o wọn ọ̀gbẹ́ni wọn á wo ibi báyìí ibi báyìí o ti bẹ̀rẹ̀ sí ní dógùn tó wá wọ biba báyìí ibi báyìí àìsàn jó lánàá ni nítorí pé jíjá ní máa já tàbá ti jó yóò tún padà já torí rẹ̀ ọlọ́run ó ní ti bẹ́ẹ̀ ọtí òun ìgbà náà lẹ́tọ̀ọ́ ti gbowó sọ pé mo ti lò ó fún un tọ́ba tó kọjá tí ó sì sọ fún ikọ́dọ̀ mi kọ́là lébùn ti gbà tó a bá rí rọ́pa fún yẹn láyé òkùnkùn múra bó ṣe rí rọ́pa tó fi rọ́nà lọ́tọ́ bá di lọ́la tó ń dẹ̀ kéya wọ́n ti àjà fẹ́nikẹ́ni láì jẹ́ rẹ̀ bẹ́ẹ̀dì lẹ́tọ̀ sórí àtẹ wọ́n ń bi ilé Ọkọ tí wọ́n ti balẹ̀ pé búrẹ́dì tó dáa ni jíjá tí wọ́n jà báyìí búrẹ́dì ti bu ọrọ̀ kò tó dán méje lórí igbá yín tẹ́ẹ̀ta ẹ wọ́n ń parọ́ fún ànálẹ́ rà ànálẹ́ ọjà lẹ pa búrẹ́dì yín wọn lójú ẹ máa kú palẹ̀ mọ́ wọ́n mú padà bọ̀ nítorí pé lẹ́ta fún wa owó ìpẹ́ pa lórí àdáwà wa o gbogbo ẹni tẹ́ máa rògbò ẹgbọ́n ẹ máa rògbò ẹgbọ́n tí wọ́n ti fi ọ̀dà lọ́ta fún wa kápẹ́rẹ́tọ̀ tó ti bàjẹ́ lọ́ta fún wa tó fún ni ṣùgbọ́n wọ́n ti rà á lọ tí wọ́n sọ pé kọ̀dà o tún wá fọ̀ ọ̀dà padà sínú páálí rẹ̀ pẹ́lúmínà tó ra wọn mú bọ̀ nígbà tí ọba fi ṣe bẹ́ẹ̀ fi hàn mẹ́ta mẹ́rin ó rí kókó tó bọ̀ torí gbogbo wọn máa sọ pé tí ọ̀dà lọ́ máa tà fún yà ó lè máa fọwọ́ lára nínú gbogbo táwọn èèyàn ń tà wọn náà ní jàǹbá lè wọ̀ àlébù ń bẹ nínú kẹtẹ́ ń tà ẹ sàlàyé rẹ báwọn èèyàn àlébù ti ń bẹ mẹ kí ló ní sàlàyé rẹ sí káwọn ọ̀rọ̀ àlọ tó ń tà rẹ ó kí ọ ikọ̀ mọ́ sàlàyé rẹ fún ọ lọ tí wọn bá ti wá ra ọjà eléyìí sàlébù ń bẹ mẹ èso ìwà ọmọ nípa rẹ tẹ́lẹ̀ tí wọn fi mú lọ ọ̀padà wípé àlébù ń bẹ lára nǹkan tí mo rà yìí lábẹ́ òfin ṣẹ̀ríya àyè ń bẹ fún ọ láti tẹ̀sà láàrin a eléyìí ni ẹ̀sà alákọ̀ọ́kọ́ wàá dá padà sẹ́ni tọ́ta fún ọ àwọn tó ti wá ṣẹlẹ̀ sí nǹkan tó fẹ́ dá padà tó ra ọ ní ìlọsíwájú ìtẹ̀síwájú eléyìí tó ṣe pé kò ṣe é yà sọ́tọ̀ ní kápẹ́rù lára àti ẹ wo bíbọ́ tá a bọ̀ ẹ wo wa ó ti dàgbà sí yàtọ̀ sí bó ti ṣe wà tẹ́lẹ̀ ẹ láàrin oṣù mẹ́ta àwa kì í tẹ̀kọ́ ṣeré rárá adúrú ẹ̀kọ́ tá ti kọ́ adúrú tó ti dá màjọ́ mà tẹ́lẹ̀ bákan náà ọ̀gbọ́n rárá kọjá àgbàsílẹ̀ ti má a ti kọ́ ọlọ́gbọ́n lóríṣiríṣi dání tí ọpọlọ rẹ̀ ti mú gbogbo eléyìí dáadáa tẹ́ ẹ ṣe dáadáa yí ara rẹ̀ lọ́wọ́ a lè gbé dànù njọ́tọ̀ ọba dá padà ọ̀dà padà tó ń ti gbogbo dáadáa mi o ní sọ fún wa pé ọ̀mọ̀wé kan mo ti kọ́ níwèé máa kọ́ oúnjẹ tọ́jú ọlọ́dọ̀ mi tó mẹ́ta wọ́n bàjẹ́ ní èrò mi gbogbo eléyìí o ní pa kọ́bọ̀ nítorí pé àwọn náà padà lórí pé kò ọ látàrí tó rí lára rẹ̀ àléébù tó rí lára rẹ̀ ẹni tó sì ta fún ọ tẹ́lẹ̀ náà mọ̀ pé máa tọ̀ lé àwọn ọ̀sàlàyé fún ọ wọ́n sọ pé á ah, ó tilẹ̀ jẹ́ pé lọ́ba ẹ̀rú ni lọ́dọ̀ rẹ ṣùgbọ́n ọmọ àrùn òórùn tọ̀ rẹ̀ kọ̀ bá mu ẹ̀yin òsì ẹ̀fẹ́ rí tẹ́ máa tọ̀ lé torí pé ń sẹ́yìn náà tà ẹ̀yin náà lẹ́fẹ́ padànù rẹ̀ torí ẹ̀yin lẹ́sọ pé ẹ̀fẹ́ dá padà ẹni tó ta fún yín tẹ́lẹ̀ kọ̀fẹ́ yín tó tẹ́ dá padà ẹ̀yin ló wù láti dá padà ẹ̀yin náà lẹ́ni nígbà tẹ́ sọ pé ẹ̀fẹ́ dá padà kò bá a ti fẹ́ bu gbogbo níta ẹlẹ́sẹ̀ sí dáadáa ta fẹ́ bu kúrò lára rẹ̀ ká dẹ́rù yín padà fún yín torí ẹ̀ dá padà bẹ́ẹ̀ ni àmọ́ tó bá jẹ́ pé ẹni tí ẹ dá padà yẹn tẹ́ dá padà yẹn. ńgbà tẹ dá padà ẹlẹ́fẹ̀ẹ́ má owó oníṣẹ́ san wọ́n dá fún yín tí ó pè pẹ́rẹ́pẹ́rẹ́ tí a gbọ́dọ̀ dín kù tí a gbọ́dọ̀ dín kù nítorí pé ńgbà tẹ rajà yẹn ẹ rà lórí pé ìtọ́jà ni wọ́n fún yín tí wọ́n bá ti wá fún yín lé ìtọ́jà ẹlẹ́tọ̀ọ́ láti dá padà ẹlẹ́tọ̀ọ́ rìsíptì tẹ́ ẹ máa fi tajà fún yàn tẹ́ wá sọ pé ọjà kan bá ti ra lọ́dọ̀ tiwa o ayé àti dá padà òsì má ẹ tan ara yín jẹ ni àfikún ọba sálébù lára rẹ àlébù tó jẹ́ pé àtọ̀dọ̀ yín ló ti wá kìí ṣe pé ńgbà tẹ́ni tó rà lọ́yìn ìṣẹ̀gbẹ́ lọ ló tó bàjẹ́ o àwọn ẹni tí wọ́n ní mà tó lóye nípa arú nǹkan o wọ́n wo àlékùtà lọ́wọ́ lára rẹ̀ wọ́n ní eléyìí èsè tuntun gbàwọ́ lẹ́yìn rà wọ́n ló ti tó gbà báyìí ọ̀sẹ̀ mẹ́ta oṣù mẹ́ta ọdún kan wọ́n ní rárá eléyìí àlébù ọlọ́jọ́ pípẹ́ ni a jẹ́ pé wọ́n dá padà fún ọ ó sì dá wọn padà fún ọ eléyìí ọjọ́ bá wọn àmọ́ tó bá yẹ pé àlébù yìí ṣe àlébù tó pẹ́. ọ̀dọ̀ ọ̀rẹ́ gángan ló ti ṣẹlẹ̀ ìwọ́n tó ọ̀rá tó gbé lọ. o láǹfààní bí tí wùlò kéré ma láti sọ pé ọ̀fẹ́ dá padà dá padà fún dání ọ̀ gbọ́dọ̀ gbá mẹ́jọ kọ́kọ̀ bọ̀ lọ. tó bá ti hàn pé ọwọ́ ẹni tó ra ní nǹkan ti ṣẹlẹ̀ ó ti rà ó ti gbé a àgbà yóò pè pérépéré torí pé wọ́n tá a sọ fún wa a sọ fún wa lórí pé ńtọ́ da ìlà fowó wa rà eléyìí tí àwa dá ni wọ́n gbé fún wa àjẹ́ ike wọ́n á dá owó wa padà yóò pè pérépéré tí wọn bá ti ní ìtọ́ dáa tó sì jẹ́ ìtú ọ̀la lébù lára tó lè gbé fún wa lórí owó tá a san fún wa wọ́n dá wa padà pérépéré tá bá sì ní ọkàn wọn balẹ̀ fún wa máa nítorí kí wọ́n ti jàǹbá wa pẹ̀lú kí wọ́n mọ̀ pálí ibùn bẹ́ẹ̀ lára kínní wọ́n pè fún wa wọ́n tẹ̀lé wa lọ́wọ́ ni kọ́lá fún ti gbé mi wá àlè gbà á gbowó wa yóò pè pérépéré tí ò gbọ́dọ̀ dín. ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ sọ wípé owó tá a ti ná lé lórí ìyà tá a ti jẹ lórí ẹ̀ wàhálà tá a ti lórí àtikọ́ lẹ́kọ̀ọ́ lórí àtikọ́ lọ́gbọ́n kò sí kọ́bọ̀ tí wọ́n san fún ọ àmọ́ tó bá yẹ pé nǹkan àwọn àlékún ni eléyìí tó ṣe wípé àwọn dájú ó gbédégbé wọ́n dájú ó gbédégbé ẹrú tá a fẹ́ dá padà ó ti ṣiṣẹ́ ó ti pawó fáwa náà ó ti ṣiṣẹ́ ó ti pawó fún wa àwọn owó tó pa fún wa nígbà tá a bá fẹ́ dá padà ní kówó tí o ike gba irú rẹ ó sì ti ṣiṣẹ́ iye báyìí gbà tó kọ́pọ̀ kọ́pọ̀ tí wọn náà dá padà sí tí wọ́n ń bọ̀ ìwọ náà ń bọ̀ torí rẹ alọ̀gbẹ́nùmọ̀ bẹ̀rẹ̀ wọ́rùn àǹfààní tó ọjà ọ̀nà àdúróńdúró wàhálà tí wọn náà ṣe lórí ẹ̀ torí rẹ ò ní dá kọ́pọ̀ padà fún wa ẹrú ẹ ti lọ fi ẹ ti lọ mú sisi ọmọ ọ̀dọ̀ sẹ́nìkan ó ti wá pawó iṣẹ́ ọmọ ọ̀dọ̀ tó ṣeun. ẹtì jẹ ẹjẹ lẹjẹ mọnú kẹdà kù ẹ gbọ́dọ̀ dá kọ́bọ̀ padà fẹ́nikẹ́ni àmì ẹdẹ ẹrù padà ẹsì gbogbo yín yóò kó pérépéré wọ́n ti bu lẹbùn ẹbùn oríṣiríṣiríṣi ẹ hàn ní sọ pé ń tẹ́tẹ́ bá fẹ́ dá padà àwọn ẹ̀bùn rẹ̀ kan bùn wọn bùn ta lákòókò kí ni wọlé nítorí iṣẹ́ ẹrú àti ntẹ́rú ní nǹkan olówó rẹ̀ ni nítorí pé ìwọ ló ń ṣe wàhálà lórí ẹ̀. wọ́n lọ wá ìdí àti mú fún ọjà padà tọ́ba wá jẹ́ pé ó wù láti má dá padà ẹ̀ka kejì nu òun náà kò dì mú kò dì mú tó ń ta léèbù yẹn àmọ́ wàá bá ẹni tó ra lọ́dọ̀ rẹ̀ pé àlébù báyìí àlébù báyìí ó ní lára yìí tẹ́tẹ́ dá padà ni ń dá padà ṣùgbọ́n kẹ́ fún mi ní owó tó yẹ kó dúró fún àléébù yìí torí tí mo bá mọ̀ yìí pé àléébù yìí ń lára rẹ nígbà tí n'ihe rà á tí mo rà á. òfin àṣà yìí pé wọ́n wo iye tó yẹ kan tó ń lára rẹ̀ eléyìí tó kéré sí iye tí wọ́n san owó tó léyìn tó san wọ́n dà padà pọ̀ ẹ̀tọ́ rẹ̀ ni eléyìí òkú òbúkátà tẹ wá àwọn bàbá kankan dá sí i lókun ìgbà tẹ́yìn méjèèjì tí wàá tẹ́ bá ti sọ gbófin yé ọ̀dà iye tó yẹ kọ́ dá padà fún lẹ́yìn ìgbà tó ti ríran rí àléébù tó wà lára rẹ̀ padà padà fún bá ṣe máyé rẹ̀ onípèlú lẹ́tà tí wọ́n bá mà léébù yìí sí iye tẹ́ ta nígbà tí wọ́n mà léébù rẹ̀ nítọ́jẹ́ yàtọ̀ láàrin wọn iná ló kò fún eléyìí jẹ́ báwọn. bẹ́ẹ̀ bá wá ra nǹkan kan tó ọmọ pálíbù ń bẹ lára rẹ̀ ọmọ pé wọ́n fẹ́ ta tẹ̀ǹtì jàǹbá tí wọ́n ti ṣe sí lára ó ọ dáadáa kò sí nǹkan kan tó pamọ́ sí ọ orí wọn náà mà wọ́n fi hàn ọ́ wọn náà sọ pé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà náà rí tí mo fi fẹ́ rà ẹgbẹ́ yìí náà pè èmi náà torí tó wà lára rẹ̀ èmi náà èmi náà ọmọ ọmọ tí mo ń ṣe ọ tó ń àlébù tó wà lára rẹ̀ ó sọ ẹrú tún dá padà lọ́la máa bá a sọ pé torí àlébù dákì ní padà dákú gbàgbé ẹ̀ tẹ́bí wọ́n ti fi hàn wọn náà rí wọn náà mà ó tún jánu níjọ́ náà ike torí pé ọ̀rọ̀ àwọn àlébù rẹ̀ náà ló fi fẹ́ rà nílé sọ fẹ́ rà tó bá ti wọ̀ fún ọ fún ọ̀tà fún ọ wọ́n á tà fún ọ lẹ́dínwó lórí ikú ti màlébù tó wà lára rẹ̀ ọ̀wá dé lọ́la ọ̀wá iṣẹ́ ọ̀fẹ́ dá padà torí pé òní lè ṣe sùúrù pẹ̀lú àlébù ó ṣe sùúrù pẹ̀lú ó tún wọ̀ lágbádá ṣẹ̀ríà kò ní ká bọ̀ kò ní ká bọ̀ ẹni tó wá tà fún ọ ọwọ́ ajẹ́ ẹni tó máa ṣe ọwọ́ àti ọmọ ṣe o abọ̀ lọ́yẹ̀ tó rú wọn jẹ́ àwọn ajé ọwọ́ sọ pé dá padà ọ̀rà mọ́ ọwọ́ gbogbo àlébù tó wà mẹ́rin fi hàn wọn náà sì rí oṣù sọ fún mi pé kọ́dà ó tún rí jù mí lọ torí pé agbọ̀n bìkan náà tún wọn gbé lè náà ni ibẹ̀ yẹn náà ti gbogbo ẹ ló ti sọ àwọn sọ fún mi ní ti kọ́dà padà ní ní tó wọ́pọ̀ padà wá ní ẹ kí ni ń jà fà ni. ó ní fún àìní dá owó padà ẹ má má àwọn má nítorí pé òun fi ọgbọ́n àwọn ọlọ́gbọ́n ó fi sọgbọ́n báwo ló ṣe fẹ́ tẹ́ àti wá sí àwọn tí ewu babaláwo lọ́kọ́ àwọn tí oníyàwó ògbẹ́lẹ́yìn ò lè gbá tẹ́lẹ̀ náà ẹni tí ń ta yín jẹ ọgbọ́n gbọ́ta àfọ́fọ́ àti tu yín jẹ ẹ̀yin ni kólú ọmọdé fẹ́ kú sígbó àbọ̀ ẹ̀ńtí ọ̀dá kankan mà wọ́n máa sọ nǹkan tí ọlọ́run lọ kánù ọlọ́gbèrè lọ́dọ̀ rẹ̀ bó ọlọ́run bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ báwo ni kánú ó ṣe rí ẹni tó jáde lẹ́kùnfẹ́ tó máa ń péré tó mẹ́ni tó wọ̀ wálé tí ń bí àwọn léèrè ìpè ta lọ́ wá ni wá tí àwọn sọ fẹ́ lọ bí ẹ lọ bí yánni fẹ́ máa ti àwọn ọ̀fẹ́ máa mú mi ṣeré ní mo ń ṣeré ẹni tẹ́ mo kádàrá tí ó ṣẹlẹ̀ lọ́dún márùn ẹ wá mẹ́ni tó wá iwájú lẹ́yìn ìṣẹ́jú márùn ó lè kọ ìyàwó nítorí ọ̀rọ̀ wípé ó ń fi mi ṣeré ẹ náà pẹ̀sán torí ẹ̀wọ́ ni kọ́lọ́ amáde kò kú sí gbàgbọ́ gbogbo ni wọn wọn wọn wọn bá máa tọ́ pamọ́ ọmọ yìí rájà nínú aṣọ àmọ́ pamọ́ ọlọ́run ọmọ rẹ wà bóyá rẹ ní wà tí rí wọn torí báyìí bá máa ṣe òṣòdodo kò lè kò lè ẹ̀ wọ́n ọ̀gá tí ń wo pé àfa àti ọ̀dà kan ó sì ti ṣàlàyé àwọn àlébù kan fún ọ fọláńsẹ̀tì lọ́ra fọláńsẹ̀tì o lọ́ba chájì rẹ̀ lógún wákàtí lọ́mọ kó wọ́n fúlù náà ni ó ti ṣàlàyé rẹ̀ fún ọ wọn náà rí ọlọ́dà kójú ọdá o ọba sì mú lọ twenty four hours wọn náà ṣáàjì rẹ̀ orí pé bẹ́ẹ̀ ni wọ́n tó wá pé àdàrú ọgbọ́n bá dá báyìí sí torí àfa àtọ́jẹ́ ni òjò wọn gbọ́n fún ọ tó fi fẹ́ ó sì sá fún ọwọ́ mú lọ à ń tẹ̀síwájú pé sọ bí wọ́n ṣe pẹ́ ṣe ròyìn ọ̀rọ̀ orí àlefíwé ẹni tó ti sọdún márùn lọ́dọ̀ rẹ̀ àti wọn tó ti wákàtí mẹ́rin lọ́dọ̀ rẹ̀ ọwọ́ ni àbá ìgbà mi kò gbọ́ ọ kò gbọ́ rárá nítorí tó ti lé ọ lọ́wọ́ wọn náà mú lọ twenty four hours ó sì lọ́ọ́ mọgbẹ́ tó lè dá ọwọ́ tó wá jẹ́ padà fẹ́ eighty thousand tó rà yẹn ò lè rà bẹ́ẹ̀ ó ti ra ó ti rà náà kó tó yọ wọn ní ọdọ ẹrú sàfàmù àpòbúrú wọn lọ gba ìwé ẹrí kan lọ́dọ̀ rẹ̀ nù kó tó di kọjá ẹni tó máa ń pa tó wájú ẹ òtúra òtúra náà lábẹ́ òfin ṣẹríya ẹni tó mọ̀ pálébù ń bẹ lára ọjà tó sì gbé lọ tó rí bẹ́ẹ̀ torí pé nígbà míì ìfà làwọn èèyàn wá ó mọ̀ pé nǹkan yìí wọ́n ní máṣíìnì yìí báyìí. tí wọ́n bá fẹ́ kó ṣiṣẹ́ wọ́n kíkì ẹ̀ wọ́n tún kọjá gbogbo bìkẹ́ẹ̀sì kó tó dáhùn. òun náà sì dáhùn ó rí pé bẹ́ẹ̀ ni ọ̀wọ́n tí ń ṣe tí mo fẹ́ kà nù. ó sì ní àwọn ọmọ ọgbọ́n táwọn dá sí dínmú ó sì ọ̀rá ọ̀rá di pé ọ̀hún àrí à ẹ̀ torí pọ́lẹ̀ wọn mọ́ bàbá jẹ́ ọbẹ̀ ọba àbàjẹ́ o ti ra ilé o ti rà náà torí pé fún ọ ṣàlàyémà ó ti tó sílẹ̀ fún wọn náà kíkẹ̀ kíkẹ̀ ẹsẹ̀ rẹ tẹ̀ o sì lọ sí ọlọ́run má fi mú sílẹ̀ má lọ. ọ̀rọ̀ àti wọn á dé òun wọn dáwó padà pé gbogbo owó tán ti fi gbọ́ bùkátà ọ̀dà padà mọ́ ni kó ti máa wó kọ́dà bọ́ wà lẹ̀ ọ̀gbọ́dọ̀ dá padà wọn má dá padà o. torí kó ti rí ọmọ kó tó di pọ́ra gbogbo bí tẹ́ bá lọ ẹ lọ. eléyìí jẹ́ bó ti jẹ́ akọ́nàmọ́ kọ́ mọ́ gbogbo nǹkan ara táwa náà ti mà bó ti ṣe rí dá padà torí kó rí i orí bẹ́ẹ̀ láti ṣe rà. tọ́ tó bá wá hàn sí wa àlébù kan bẹ lára ń tààrà ṣùgbọ́n ń tààrà ó ti pòórá a lè dá padà mọ́ ó sì ṣeé ṣe kọjá pé ń tààrà yẹn àwọn kan níta ara ń ó ti kú bí ẹrú ó ṣe é ṣe kọjá fi tọrọ fún Allah àti ṣe a lè dá padà mọ ṣùgbọ́n àmọ́ bá lè bùn bẹ́ẹ̀ àǹfààní tún wà fún ata padà lọ bẹ́ẹ̀ tọ́ta fún wa yóò san ìyàtọ̀ tẹ́lẹ̀ kọ́ wà láàrin owó ètò ọ̀dà tó ń ti pé nǹkan òsì tó bá ní dá padà kò sí má tí mo lè dá padà òun náà àyè òsì fún láti sọ pé ọba dá padà ní ìgbà fọ ẹ ń lè dá padà ìgbà gbọ́dọ̀ san ìwọ náà mọ ká lè bìyà ń bẹ lára rẹ. àfi tó bá wù ọ láti filẹ̀ tó bá wù ọ láti filẹ̀ tó bá kọ̀ láti san kan láyé yóò sọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyà. torí di eléyìí ọ̀dọ̀ wọ o ọ̀dọ̀ wọ wa títí gbà wo ẹni tí mo bá rí àléébù lára nǹkan tí mo rà láléébù tí mo pè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ títí gbà wo ni mo lè rà àléébù tí ń tà padà wọ́n ní kọ̀ lásìkò títí láéláé ni ọ̀ọ́ta fi irin lẹ̀ ike àléébù yìí kìí sọ̀dọ̀ rẹ ló ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹni tó ti ló ti ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n fi dágbà sí wọ́n nítorí pé ìnira.

a rí ẹsẹ̀ rẹ̀ fi múlẹ̀ wípé ọ̀dọ́ ẹni tó tà fún wa làlébù yẹn ti wá bóyá bó náà ti rà á nù kìí ṣe àlébù tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ òfin ìṣẹ̀rí aṣọ pé dájọ́ tá a bá fẹ́ dá padà kọ́ gbà dájọ́ tá a bá fẹ́ dá padà kọ́ sàn ìyàtọ̀ bẹ́ẹ̀ lòfin ìṣẹ̀rí aṣọ tó o bá san láyé wà á san lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù torí àwọn sọ pé wà kìyàrú làáyé bí alẹ́ sọ̀rọ̀ wọ́n ní àǹfààní kájà nǹkan tá a rà padà pààrà ma nítorí àléébù tí ń bẹ lára rẹ̀ kìí ṣe nǹkan kọ́yákọ́yá tá a lè dágbà sípé láàrin ọjọ́ kan tàbọ́jọ́ méjì ọ̀sẹ̀ kan tàbọ́sẹ̀ méjì oṣù kan tàbóṣù méjì ọdún kan tàbọ́dún méjì àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni títí láéláé. nǹkan tí wọ́n kàn bùkátà láti ṣe ni pé ó ń ṣàfihàn pé àléébù yìí ń kọ́ ó ti wà ń bẹ̀ tipẹ́. Bí àpèjúwe, ẹni tẹ́ ń tọ́ òògùn, ẹnìkan ń rògùn lọ́dọ̀ yẹn mú lọ. wá fi òògùn yìí ó fi sílé nítorí pé ẹni tó ní sọ fún pé Kọ́dà kò kọjá yẹn kọ́ wà kóhun tó dé. ọ̀la ní òdì. ní bá sì ń ṣe bí oṣù mẹ́ta kó tó di kóde ṣùgbọ́n obìnrin bẹ́ẹ̀ ní páyọ̀ ọ̀já ìgbà tẹ́ni tó wá ní kó bọ̀ ọ̀rọ̀ ògùn lẹ̀ dé sí tọ́fọ̀gùn lé lọ́wọ́ bóun ṣe tajú kan lọ́ba rí expiring date wípé ògùn yìí ọ ó ti tán àǹfààní rẹ̀ ti tán láti nǹkan bí oṣù mẹ́jọ sẹ́yìn ìgbà tẹ́yìn rà ọ̀hún ó ti pósù márùn tó ti tóbi ẹ̀sìláyà ṣùgbọ́n ẹ̀yin oògùn lẹ́yìn fẹ́ rà ẹ̀yin ò kíyèsí expiring date ìgbà tẹ́ni tẹ́ rà fún pé wọ́n lò sínú bí ọ̀fẹ́ jẹ májèlé lóko oògùn pé wọ́n yẹ̀ wò orí oògùn ti bàjẹ́ nígbà lẹ́yìn fẹ́ rà oṣù kẹta ni bó ṣe tó òjijọ́ kẹta lọ mo ti rà oṣù kẹta ni ajẹ́pọ̀ ti bàjẹ́ lórí gbá ẹni fún ọ̀dà padà. ọwọ́ àti ọwọ́ àti ọwọ́ àti gbogbo ará àdúgbò jọ abẹ́rẹ́ ti ẹ̀gbọ́rọ̀ ni nígbà ni ogun nígbà padà à ṣé alẹ́ máa ṣe bẹ́ẹ̀ kárọ́ dàtà bẹ́ẹ̀ ni máa rí ta lókun ìgbà bá dàtà kúta torí o ti ó lọ́dọ̀ rẹ ló ti mi ó ti tó mọ́ra ni ẹ̀yin tẹ́ máa wí bí. wọ́n ní oṣù oṣù márùn lórí igbá yín tó ti ẹ̀fáyà sẹ́yìn náà ọmọ lọ́wọ́ àjẹpẹ́ ẹ̀dáwó ẹ̀ padà ẹ̀dáwó ẹ̀ padà ẹ̀rí kí sẹ́yìn náà bá dá padà láti àmẹ́mbẹ̀ fún kò ní bùkátà ká máa lọ nafdac kí ẹ wá wo ẹni tí ń tó oògùn kátó ẹ pé oògùn tó ti ẹ̀fáyà ló ń tà fara yó ó ti di pé wọ́n gbé wọ́n gbé gidi náà yín láti máa tó oògùn wọ́n tún palẹ̀ yín má ikú májèlé lẹ́ ń tà fara yín ẹ tètè ṣe ní òkú òru báwọn kẹ tètè gbọ́wọ́ yín ẹ kẹ gbógun yín padà ẹ sì gbọ́dọ̀ pàtẹ rẹ sórí gbámá ẹ dáwọ́ rẹ padà pápápá torí ẹ̀yin wọn sọ pé ẹ ó ti tó sùn mẹ́ta jẹ́ sílẹ̀ aláwọ̀ náà wọ́n kúkú ń jẹ má jẹ wọ́n jẹ tẹ̀tẹ̀ yìí dáwọ́ wọn pa dáwọ́ ògùn wọn padà kọ́ gbowó tiẹ̀ náà padà báyìí lòfin ṣẹ̀ríà lòfin kọ́ wa barakallahu li wa lakum fil Qur'anil azim. ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا مع المفلحين يقول الله عز وجل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 ọ̀ràn àyàn ni lórí ọkọ nítorí tí ọkọ òun náà lọ fẹ́ yàwó òun ló pé yàwó kó wá jẹ́ yàwó ó sì sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ bàbá yàwó bàbá yàwó lẹ́yìn ìwádìí eléyìí tí wọ́n ṣe ní pọ́npọ́n wọ́n rí pẹ́ni táwọn lè fọmọ fún ni nítorí pọ́kájú wa ní nǹkan táwọn gbọ́ ní dáhùn lẹ́nu àwọn táwọn tí wọ́n mà táwọn ṣèbéèrè lọ́dọ̀ wọn. wọ́n wá já bàbá ìyàwó rẹ̀ ń sàmà lẹ́yìn ìgbà tó kọmọ fún ọtá wọ́n wá jẹ́ pé gbogbo wàhálà wàhálà lé àti ìnáwó rẹ̀ ó dìrù ìyàwó rẹ̀ ó dìrù lọ́rùn olóòní kọ́ máa gbọ́ bùkátà lórí rẹ̀ òní kọ́ máa náyọ lórí àtijọ́ àti kó ti nǹkan tí àti sotìsẹ́ lórí rẹ̀ ó ọlọ́mọ bí òkèlè ti dẹ́nu rẹ òní ọmọ bí o ti fi rọ́bẹ̀tì kejì rẹ òun náà ní ọmọ bí o ti fi pèsè ara tàbẹ́jà tó ń jẹ tó ọbẹ̀ jẹ láti fi sẹ̀mí ìyàwó ẹ̀ náà máa sanwó ilé ìyàwó rẹ náà máa bọ́ àwọn ọmọ ìyàwó rẹ náà máa sanwó sùkúlù àwọn ọmọ ìyàwó rẹ náà máa dáṣọ sí ọlọ́run a'udhu billahi minash shaitanir ìyàwó wa dọkọ ọkọ wa di ìyàwó ńgbà tó bá ọ wọn sọ pé ìwà arábìnrin ti ń lọ yìí ìwọ ni wọn sì dojú ọ̀rọ̀ kọ ìwọ pín ó ti ó ó máa ṣèṣe pé ó dáadáa ni àwọn sọ pé ìwà arábìnrin ti ń lọ wọn ní gbogbo ojúṣe tó gbé léyàwó lọ́wọ́. ìwọ ni madam ìwọ kì í sọkọ ma nítorí pé gbogbo ń tó lu wa ní kọ́ máa ṣe lórí ṣe ń lọ́rọ̀ rẹ polúkúrú mu sọ́rọ̀ rẹ ń bàjẹ́ ṣé ń dàrú gbogbo ògbésí ayé rẹ nígbà tó ọkọ̀ láti sojúṣe ó ẹ̀ gbìyànjú kó lọ ẹlẹ́dàá wa kó kọ́ ọkọ̀ tó kọ kalẹ̀ tẹ́tẹ́rẹ́ ọmọ sọ fún ìyàwó sọ ara rẹ ọ nítorí pé ẹja jáwá ẹja jáwá tó fi tó ń jẹ lójoojúmọ́ yìí mo ti sọ fún ọ pé máa jẹ́ kí ọ̀nà ọ̀fun rìn mí bí ipa ńlá bí àwọn ẹja ọ̀bọ̀kún bí àwọn ọ̀bọ̀kọ̀dọ̀ ìní máa ń wù mí láti jẹ ẹni tí ọmọ yẹn sáńtà pàmà lóní kíyàwó kọ́ máa ra pa ńlá ẹja ọ̀bọ̀kún àti àwọn bọ̀kọ̀tọ̀ ìní kọ́ máa gbé tó lẹ́nu aláìní kan wọ́n ranù ومطمنا كلكم راع وكلكم مسؤول عن رعيته وكوني له درجة وكوني له لعب ليلي نفعته فزاجة فبعد جوف عند القيامة نبو محمد صلى الله عليه وآله وسلم إنه حديث وتسرق خلق الرجل راع وهو مسؤول عن رعيته راع راع على أهله أقرأ ẹni tá a fún ní ìyàwó àtàwọn ọmọ dàjẹ́ ni àwọn òbí léèrè nípa tá a fún dàjẹ́ bàbá ti agbẹ́ndà ẹni tó fìdí rẹmi ẹni tó ṣe pé wọ́n forí sọ́kọ́ nígbà tó bá ti agbẹ́ndà nítorí pé wọn tó péye lórí àwọn ìyàwó wọn kò sí ìtọ́jú ọ̀bọ̀ tí ń ṣe lórí ọmọ ọlọ́mọ ọkàn jẹ́ ojú omi ọjà tó yà nítorí pé kò ní nǹkan kan títí ń tọ́jú ẹ̀ ìyàwó òun náà ní ìpọ́njú bá òun ní ìdààmú bá ìyàwó náà gbé bàbára nígbà tó ti pé kò ní gba akẹ́kọ̀ọ́ pàtó yóò gbé lọ́nà máa tọrọ owó lọ́dọ̀ àwọn olówó wá lọ́wọ́ ó ti ṣe bẹ́ẹ̀ kacha, a ti jẹun fẹ́ àwọn máa ni lọ́kọ lọ́kọ ọkọ yìí kò sojúṣe tó bá kan tó tọrọ fún ọ̀ràn lọ́wọ́ ọkọ lóye kó máa tọrọ ìyàwó sọ pé à ó jókòó kalẹ̀ nínú tó amú títọ́ ọba ọmọ bá ṣe oúnjẹ jẹ lónìí tiẹ̀ bọ̀ ó sì ti bá tọmọ ọlọ́mọ kò rí bó ti ṣe rí ńgbà tó kọ́kọ́ délé rẹ̀ má torí ẹ̀ oníṣìn ọ̀gbọ́n fọ́kàn má nǹkan tọkọ ìbá ti ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ọkọ báyìí bá ń ọmọ kásì lọ́sùlọ́ wọ́n máa wọ́n bẹ ní christian hospital wọ́n ní káwọn lọ wáyé báyìí wá ọmọ àwọn wọ́n bẹ lọ́sítò bíi báyìí wọ́n ní káwọn ìfiyè báyìí lẹ̀ àwọn òkè ẹ̀ ní wọ́n tó lọ́sẹ̀ kan lọ́kọ́ ni àwọn kúkú lọ́kọ́ ọkọ̀ yìí kọ̀ dààmú onímọ̀ ọba ọba kúkú nígbà tá a bá gbìyànjú tá a sásọ́kù tá a sásọ́sì tá a wọ́wọ́ tá a sì tó lọ bá kádàrà pé ó kú gbaná wí nítorí pé o ti gbìyànjú ẹ̀kọ́ ọgbà ó ṣe kankan ọwọ́ ń sọ̀rọ̀ ó ní ń gbogbo nǹkan ó lọ kú yóò kú kúkú àwọn obìnrin wa ni ọkọ wọn ti yáyá iná lọ fà ọba ọmọ aláwọn kan ìyàlẹ́nu eléyìí tó ṣe pé wọ́n máa ya ọlẹ́nu lọ́pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tọ́jú ọkọ̀ alájàpá ẹ̀rí fún ọ̀pọ̀ àwọn obìnrin sínú ẹ̀ àwọn obìnrin tolú ẹlẹ́dàá wa tó pọ́n wọlé à ìsìláàmù kọ́bìnrin lé púpọ̀ wàlúwàhì ìsìláàmù kọ́bìnrin lé púpọ̀ ìyẹn tó bá yẹ kó a bá gbé ẹ̀sìn ìsìláàmù yé àmọ́ nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́ yé rárá sọ̀lá ti sáǹtì lẹ́ẹ̀ máa ń lójúmọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ màlúwa látàkì ká tó ṣe kátó wá pé sọ̀lá tó náà náà á mọ̀ pé ó yẹ kó wọn tọ́jú ìyàwó kan ìyàwó kọ̀ ìyàwó yìí láwọn àdó tí wọ́n ti ka obìnrin fún púpọ̀ púpọ̀ ó rí báwọn ló ti ń wá ìwàkuwà tẹ́lẹ̀ pé bá báyà àlùkìyàmà ní direct ìwàkuwà wọ́n ti wá fa àwọn àlà kan wọ́n fa àwọn àlà kan ìlà irú èsì máa bẹ lára kẹ́tẹ́kẹ́tẹ́ inú gbọ́ àbẹ́sí inú gbọ́ èsì máa bẹ lára rẹ̀ wọ́n ti fà títì wọ́n ti fà tóbi tẹ́tì máa fọ títì nìyí subhanallah àwọn ọkùnrin àwọn àti rẹ̀ gẹ́gẹ́ kálukú retí káwọn mọ́tò yìí wọ́n fi sùúrù fáwọn fáwọn fi rọ́nà lọ. wọ́n lè mọ́tò eré burúkú yìí ni sẹ́ni tóbìnrin kan bá ti di ẹsẹ̀ lórí ìlà ẹsẹ̀ bí bọ́yá mọ̀lẹ́kà lọ́kàn fèrè pé ẹsẹ̀ bá ti dànù ẹ̀kọ́ mọ́tò. oníkálukú ojú ọ̀rọ̀ ni èyí tó bẹ̀rẹ̀ ti gbẹ́sẹ̀ lórí ìlà gbogbo wọn dùn ó èyí tí ń sáré àsápàdé yóò dùn ó èyí tí ń rìn yọ̀ǹkẹ́yọ̀ǹkẹ́ yóò dùn ó àwọn ọkùnrin yòókù náà bá gbọ́ ọ̀nà tó tọ́ aṣíwájú ti gbọ́ síwájú káwọn tẹ̀lé nítorí pé gbogbo eré burúkú tí wọ́n ń sáwọn kálukọ́ forí ẹ̀ sọ̀rọ̀ torí kí wọ́n ka obìnrin pẹ́ ní àpọ́nlé láwọn ọ̀dọ́ tí wọ́n ò jẹ́ kí àwọn ọ̀dọ́ jẹ́ alápọ́nlé nígbà tó da gbogbo bùkátà alikọ̀ dàlú láyà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́gbà ń bá wọn sọ̀rọ̀ pé Islam sọ pé wọ́n kọ́rin náà fi ibo yóò ti kọ́ni wọ̀lẹ́ tẹ́gbà rẹ̀ ẹ máa gbalịrị yín jókòó ẹ mẹ́tò máa gbé ọ̀sọ́ jáde ẹ máa gbọ́ láhàn ní ìgbọ́ láhàn irú èyí tí wọ́n máa ń ṣe láyé ojú dúdú àkọ́kọ́ àwọn ọmọ fáwọn wọn bá wí kì í sàwọn níbi mùsùlùmí gbogbo wa àlùjẹ́ńdà náà gbogbo wa fẹ́ wọ wọ́n sọ pé àwọn ọkọ wa ni bá sọ̀rọ̀ náà bá fẹ́ ká máa jáde ká máa lọ ṣiṣẹ́ ká máa táwọn ọkọ wa máa ti ń tọ́jú wa tálẹ́ni tó ọ̀fẹ́ láti sinmi tálẹ́ni tó ọ̀fẹ́ láti lásìkò láti ọkọ láti tọ́jú ilé ṣùgbọ́n bá wọn gba gbogbo ẹ̀ lọ́ọ́ lẹ́yà kọ́ wọ́n ayílẹ̀ tó máa la a ọgbọ́n wò lẹni tó ọ̀gbọ́n gbọ́n àwọn ọkọ wa bá sọ̀rọ̀ iná lọ ń gbọ́ wọn ibi wọn náà máa bó ṣe dàlú ìyàwó rẹ láyà òṣìṣẹ́ tẹ̀sí ó kéré jù àwọn bàtà tàwùzà lójúmọ́ wọ́n tẹ̀ ló ti jù bẹ́ẹ̀ lọ sí òfin òní ìṣẹ́ tó ń tọ́jú ilé ó kúkú tọ́jú ilé kàkà ìyàwó rẹ̀ náà ló tún gbé sí ọ lẹ́nu ọ̀sẹ̀ bàlálẹ́ àná olóòrùn ọ̀tọ́ ara dàrí ìyàwó ló tún gbìyànjú ó tún sí ọbẹ̀ ẹ̀gúsí sí ọ lẹ́nu ó tún fẹ́ràn sí ó tún dìde kò tún sí ìdúpẹ́ ìṣòro ọlọ́kùnrin kì í àwọn obìnrin lẹ́yìn ní ṣẹ́ṣọ́ ni rọ́jì ìyàwó bọ́ọ̀dù ojú mi ni ó ti ti bẹ́ sí àràdà nísìn ó ń bá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mélòó ní ọbẹ̀ kó tó pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìwọ́n ṣe tó lé lẹ́gbẹ̀rún márùn-ún náírà lójúmọ́ kọ́ ọ̀tọ́jú lé tẹ̀lé má ìdí tó ẹja eléyìí tí wọ́n ṣe lọ́bẹ̀ kí wọ́n bò ń gbé kó bò ń ẹbí léèrè láàrin ọ̀sẹ̀ kan ó ń fi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lẹ̀ lówó ọbẹ̀ tí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ fi mu pẹpẹ súpù ẹlòmíì owó tó gbà lójúmọ́ ló fi jẹ pẹpẹ súpù kí ló dé ọkọ̀ five thousand ó ti gbẹ́já àti ẹ̀rọ ti pẹ̀ pẹ́sà láì gbogbo ẹ̀ five thousand sọ́ndẹ̀ wọn ni kí ló dé ọdún à ìjà ìrìnàjò lè yóò gbé fún ẹ̀yà ẹ̀yà pa ẹ̀yà kan kì í lé ẹ̀yẹ tó wà lé sínú kó gbé pò kó o àmàlà olúwo ọ léèrè tó bá ti tó yà má. ọ̀pọ̀ nínú àwọn obìnrin ẹni tó gbọ́n ti nítorí pé ọkọ̀ da gbogbo ẹ̀lú láyà ó sì tún mú ìyàwó ó tó ra ó nǹkan ọmọ ti tó wá èyí sáà kátó tó pè mí ipò kó náà máa bọ̀ wáyé tó kó máa bọ̀ wá sí ìyá ni. ẹ jẹ́ ká bẹ̀rù àwa ẹ jẹ́ ká rántí ìgbà náà ni wọ́n mọ̀ pé ẹ ànábi sọ̀rọ̀ láti sọ́la nípa pé ìyàwó ká pọ̀ nítorí pé òfin ti túkọ̀ wa òfin ti ṣe báà níwájú àná ń mà lọ́jọ́ pé ní ìyáàmà àwọn ọmọ táàbì tẹ̀ sí ìyá di àbí àwọn ọmọ táàbì tọ́jú ìgbà náà ni wọ́n mọ̀ pé máa lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ àmọ́ tó bá kẹ ká tọ́jú ìyàwó gbogbo ń dáńsọ pé tọ́jú ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó lóore jù nínú yín lẹ́ni tó da jù sí ìyàwó rẹ̀ èmi ànábì ni mo da jù sáwọn ìyàwó mi nígbà wọn ń wélé yìí ń dání lọ́pọ̀ kò gbégbé. tọ́lá wa kẹta ni obìnrin jẹ́ yàrá náà máa rántí fún lọ dání lẹ́kọ̀ọ́ pé ah, àwọn obìnrin sàhábà wọ́n sọ fún ọ àkàrà kọ́ wọ́ ụwa ọ̀rọ̀ àmọ́ ńlá oníbẹ̀ lọ́rùn rẹ̀ ẹlòmíì fi ìyàwó rẹ̀ ìyàwó yóò lọ wọkọ̀ tirẹ́là láti irú Ìbàdàn sí Kánò ọkọ̀ tirẹ́là wọ́n wá jì mẹ́rù wà lókè ẹnìkan àti wà lókè yẹn ọ̀pọ̀ àìmọye ló jábọ́ tó kú nínú tirẹ́là tẹ́ni tí ń wa náà kó tí dírẹ́bù sì ní mà nítorí pé tí ibi tó ń lọ lọ́wọ́ àwọn adìẹ ẹ sì mọ̀ páwọn kòtòkòtòkòtò pọ̀ tọkọ bá pẹ́ẹ́nu kòtò ń bá mi àwọn èèyàn ò bọ ẹlòmíì bá rí bọ àti ìyá bẹ́ẹ̀ làwọn obìnrin làwọn wà ẹnu èyí tí tírélà àwọn góńgòrò èyí tí góńgòrò tọrọ ẹlòmíì níjọba lẹ́kọ̀ọ́ ní owó aago mẹ́wàá àbọ̀tí mọ́kànlá kódà ń gbà ní aago méjìlá ó ti lóòdù tán tọ́lá wọn ń bọ̀ wá ẹjẹ́ àkùnkí ló lè tẹ̀lẹ̀ àárín lójú ma gán wa ní ìyàwó ìgbà wo tó dé ìgbà wo tó dérú Ògbómọ̀ṣọ́ ìgbà wo tó dérú Ìlọrin ìgbà wo tó dọ̀yọ́ ìgbà wo tó dé Ìbàdàn gbogbo oríṣiríṣi aburú ló lè ṣẹlẹ̀ lọ́nà tí àwọn arú àwọn obìnrin bá tẹnu bọ̀ ròyìn wàláhì wọ́n sọ débi ká ló tó torí pé àwọn nǹkan wọn máa bà yín lọ́kàn jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wọkọ̀ báwọn níbi sọ́nà òtútù àti wọn ti ń fọ́ àpàtà ń bẹ̀ wọn. wọ́n sọ pé àwọn fojú ṣe mẹ́rin báyìí pẹ̀lú àwọn adigunjalè ògidì obìnrin lọ́wọ́ wà ọkọ̀ dẹ́rẹ́bà wa sọ pé ẹ̀yin màmá màmá tẹ wà ọkọ̀ òun ràn yín òkò kẹ́ ẹ òkò ẹ ní jẹ́bi lójú ọdí apààyàn ẹni sẹ́yìn fẹ́ máa sọ lóko ìbálòpé ọmọ wa sọ lóko àti akramakum Allah kó wà ló ṣe dé oní Allah lọ́yọ̀ àwọn Allah lọ́yọ̀ àwọn ókè tó bá jẹ́ pé ìwọ lọ́kọ níyàwó rẹ̀ kọ́ ọrùn yìí báwọn tó sì ní kọ́ lọ́njọ́ bù tí ìbá ti tẹ́nu rẹ̀ bá ti kú. àwọn obìnrin míì láti kánù lágbègbè mẹ́wàá alẹ́ ọkọ̀ òjìṣì wọ́n sì ń bọ̀ wá sí sálẹ̀ níbi. ẹ wàá máa bọ̀ nínú ooru nínú ooru tọ́lọ̀ ọ̀já. láyé tí wọ́n gbé yìí ọ̀pọ̀lọpọ̀ dánadáná wọ́n ti yí padà wọ́n ti da díni gbé kọ́dà tí wọ́n bá kó lọ́gàn wọ́n ní owó wọn kọ́ làwọn ní àwọn gangan làwọn fẹ́ di gbé torí iye táwọn bá pè ní wọ́n sàn wàlà hàwùlà wàlà kú wọ́tẹ́ àwọn fọ́ọ̀mù wa pé ìyàwó o ti kẹ́mi mi sókè dé báyìí ìyàwó lọ́mọ wa pè nítorí pé òní kòkó ọ̀la yín òní kòkó ọ̀la ti nínú fámìlì yín òní ṣiṣẹ́ tí fi ń bọ̀wọ̀ òní ṣiṣẹ́ tí fi ń bọ́ àwọn ọmọ sábà wa kọ́kọ́ dà ìwọ náà jáde ó ti wá gbádá ọ̀gbádùn ọ̀gbádùn. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ nítorí pé súnà Allah onípẹ́ni tí bá ń ná kò ní sáwọ́ náà ẹni tí kì í bá ná àti táwọ́ náà rẹ̀ kọjọ ni. ìyàwó tó ní ó rí sẹ́ńgbà tó ta gbogbo bùkátà dá tóun ń ṣiṣẹ́ bí ọkọ tẹ́fọ̀ ní ṣiṣẹ́ bí ẹ̀rọ tí ò lásìkò sínú kankan olùwà ń fún kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní owó kọjá àbíkí àpò. ọ̀nà àdìsí ti sí fún wọn púpọ̀ nítorí pé àwọn ní ṣiṣẹ́ ẹni tí ò ṣiṣẹ́ ń kọ́. ẹ̀rí pé yóò ta fẹ́ rí gbẹ̀rán yóò pè nítorí pé ni o ti bá bùkátà dáyàwó olúwa máa bùkún nípa lẹ́nu àná lọ sọ ó nílé ọjọ́ kan ní má àti kí màlẹ́kà méjì ọ̀tọ̀ kalẹ̀ ọkọ máa bẹ "Yọ máa bẹ a fún ẹni tí ọba ná máa fi parun pété ẹ a'udhu billahi minash shaitani rajim wọn lọ kọ lẹ́tà tí ń tí ọ̀dà láwọn orílẹ̀-èdè bì kan àwọn ọkùnrin ṣe nǹkan kan wọ́n kàn máa sùn kálé nu wọ́n máa sùn kálé wọ́n bá ti wá ń jọ wọ́ọ̀rọ̀ lẹ kálukọ́ wa jáde wọ́n máa pààrọ̀ aṣọ àwọn obìnrin lọ́wọ́ àlọ́jà gbogbo ọjà tí wọ́n bá tẹ́ ẹgbẹ̀rún lọ́jà ẹ̀rí pé ẹgbẹ̀rún dín kan obìnrin ni ọkùnrin kan ṣoṣo ní ń tajà ọ̀rọ̀ arákùnkùn àwọn obìnrin wọ́n ní owó kọjá àbíkẹ́ àwọn ọkùnrin wọ́n dára pàkọ́jà èkúté sọ́ọ̀tì kí ló dé nítorí pé ẹ̀ ṣiṣẹ́ nì àwọn obìnrin yìí ní ṣiṣẹ́ ní bọ́lé àwọn ní gbàtọ́ sí yín lọ́rùn olùwàbùkà o ẹ̀yin náà ẹ má kàtàkàtà o ẹ má kàtàkàtà ń dòlà tà dáwùjọ wa àṣà pé obìnrin yóò máa bọ̀ kẹ́yẹ kó ń jẹ ọ lọ lọ́nà rẹ̀ àtàkóbìnrin náà máa dá sọsí ọlọ́run ẹ kó lè wọ́tọ̀ kóòrùn ọ̀ràn jù àtàkóbìnrin lọ́ra bàtà kan ẹ kọ́ máa wọ́rù bàtà wọn àtàkóbìnrin ló fowó rẹ̀ gbalé fẹ́ẹ́ tí wò lè sunú lé o ọ̀rọ̀ àsìkò tó lọ lálà aláàbúwò ní ńlá àtàkó à alátìlẹyìn mi ni olúwa ló nà fún mi àbẹ́ ẹ̀gbọ́rọ̀ torí pé ọ̀fẹ́ kan ṣe ẹ̀mí ẹ̀ ti kú ẹ̀mí ẹ̀ ti kú òkú lásán tí ń rìn. ẹ̀kọ́ wo ló ń fi ilẹ̀ tọ́ àwọn ọmọkùnrin bẹ́ẹ̀ nù ọmọ rẹ àwọn ọmọbìnrin bẹ́ẹ̀ nù ọmọ rẹ ẹ̀kọ́ wo ló ń fi ilẹ̀ ọmọkùnrin ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn ọmọbìnrin ọmọbìnrin ti wọn làwọn ọmọ rẹ kùnrin náà ètò bá ṣiṣẹ́ tó bá lówó kò ní wọ́n ṣe bí bàbá mi kí ṣe nu torí ẹ dákun ẹ dákun àwọn ọmọ alẹ́kọ̀ọ́ tó dáa pẹ̀lú káwọ́ ṣe dáadáa ẹ jẹ́ ká bọ́ olú ẹlẹ́dàá wa dúró olúwa máa bùkún yà iṣẹ́ tó yẹ bá ti jẹ́ni tí mójú tó lé tó bá ti rí iṣẹ́ halal kò ní fojú di owó tó ń bá rí bẹ̀ nítorí pé bí wọn náà bá ti fẹ́ náà olúwa máa bùkún ẹni ẹjọ́ wà ní olówó tó sínú omi ìfọ̀ àmọ́ ńgbà tí èèyàn bá ti ṣe ọ̀nà ìdí máyàn kódà tó máa fi sẹ́lọ̀ òní máa tó ṣe bọ́ ọmọ lọ́wọ́ pẹ̀lú mi ọba ọmọ asáré olóògùn ipe àmúbọ́ ti pọ̀jù fún ọ ó gbé sẹ́wà ẹ ti jọ túnadúrà òkùnkùn ó gbé sẹ́wà lọ́ba nílé wọn má wọ̀nyí rí wọn má torí wọn náà ló ń ṣépè fúnra rẹ àdúrà gbogbo aráyé ṣe fún wọn pàdé ẹ mo fi tipátipá mú gbéṣẹ́ fún ọ o ò lè fi tipátipá mú fi ọ́lẹ̀ ọ̀parí iṣẹ́ lọ́pàá ti fi ọlọ́wọ́ ni ní ọba sanwó ìdajì yóò lọ́wọ́ fẹ́ má torí pé wo òfin lè rẹ̀ sí. àwọn obìnrin yìí wọn bùkátà kan ṣépè fẹ́ lómi kò tó mú nítorí pé ó ti dá gbogbo bùkátà dá ọ̀sàdúà kan àmọ́ bí ò ṣépè fún ọ kò ní sàdúà kan ẹlẹ́dàá wo yìí ti sàlábòsì torí ẹ̀ ẹni tí ń tọ́jú ìyàwó rẹ̀ tí ń nálé lórí àbí olú ẹlẹ́dàá kó túbọ̀ máa bùkún wa olú ẹlẹ́dàá kó máa gbé wọn lọ́wọ́ sókè olú akọ́mọ́jẹ fún ọmọọ̀sì olú akọ́mọ́jẹ fún ọmọọ̀yà olú akọ́mọ́jẹ fún ọ̀táwọ́ná gbogbo ló bá ti ń na tó olú akọ́mọ́jẹ fún ọwọ́ wa kọ́kàn kọ́kàn ìsàlẹ̀ àpò títí láéláé àwọn ẹni tí èsì sì ṣe bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n lánìyàn àti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí kan láwọn náà yí padà olú akọ́jẹ fún ọ yí padà sí dáadáa olú akọ́ràn wọn lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba lókè káwọn náà lè máa sojú sí wa ẹlẹ́dàá wa nta ṣe káàkiri ọ̀nà lọ òní ẹlẹ́dàá fún wa ṣe a ṣe láti wọ gbà láàrin rọ́nà lọ olú ẹlẹ́dàá mọ́fà wa ṣe fún gẹ́rẹ́ olú ẹlẹ́dàá kọ́ bá gbọ́ bùkátà wa kọ́ bá gbọ́ bùkátà wa kọ́ bá gbọ́ bùkátà wa kó yìí wa láti ká máa ṣe fún ọ̀gá wa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 وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وزلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة